فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ẹn tó jẹ́bi tí ikú mọ̀ tí ó wá lè pa ìjọ wá lè rẹ̀ ẹran léyà kó wá pa ó sì fẹ́ràn súnà kalẹ̀ ọlọ́mọta fún alágbóyún ọ̀rọ̀ méjèèjì náà lẹ̀sìn ọlọ́run àmọ́jẹ́rẹ́ ẹja pẹ̀lú aláṣẹ àwọn èèyàn tí wọ́n máa láwọn jẹ̀bi sí ẹran yẹn ẹran kó máa kó dáhùn àṣàkáṣà ni wọ́n anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu mawludin murtahabun bi aqiqatihi òhìn wáyà kullu gulamin mu'inatun bi aqiqatihi ó ní gbogbo ọmọ tàbá mu'inatun bi aqiqatihi ó dàbí tí a fi dógò kalẹ̀ pẹ̀lú ẹ̀rọ tá a fẹ́ fà tí ọdún wà fi dógò ìbídógò ni pé ẹni wọ́n àpòjú rẹ̀ wà ìbídógò rẹ̀ ṣe ẹ̀pẹ́ láyé ìgbà kan báyìí àmọ́ lọ́ra ní láti lọ́dọ̀ àwọn short range lọ́dọ̀ àwọn ìyá tó máa ń ta nínú ṣọ́ọ̀bù rẹ̀ tó máa ń ta ọ̀rọ̀ wọn wọ́n ta ní seventy naira gbà náà ṣe ìdáwà mú hundred naira lọ wọ́n láàdé gba balance thirty naira wa àbí ọ̀nà tí ìta bá tó dá ìbò para ṣe ní thirty naira tí wọ́n tíìsì kalẹ̀ yẹn tó jẹ́ balance wa yẹn àfi dógò ni o à ń retí bàbá ti dáwò padà ká tó wá kílèmù tẹ̀sí náà bẹ́ẹ̀ lọmọ tọ́lọ̀ ọba fún wa kẹ́rọ̀ ọmọ yẹn ti jíjí wa o ká tó lè kílèmù ọmọ yẹn pátápátá níwájú ọlọ́run láyé àti lálẹ́ kìlámà ó dìgbà tá a bá tó pa ẹran fún ọmọ pàtàkì ẹran nípa ni ṣé gbogbo àwa tá máa ń bímọ ẹran alẹ́ lòmíì ó máa bímọ wọ́n máa lóhùn lágbára àti kú wọn kàrámọ̀ ọmọ yorùbá sì ni wọ́n máa lóhùn fẹ́sọ̀ orúkọ sí létí inú ọdún fẹ́sọ̀ orúkọ sí létí sẹ̀mú ten kg three thousand five hundred ó wọlé abẹ́rẹ́ náà tani ṣé kò di wọn five thousand níbàyí àwọn di wọn five thousand ó wọlé ẹja panlápálí kan eleven thousand two ó ṣe kí ni ó wọlé eleven thousand pẹ̀lú five thousand ó di èlò èèyàn sí tí ń tù ẹ̀ẹ́sí tí ń tù wọ́n tàbí ní àbá sí tí ń tù ayọ́bọ̀ ẹ̀ẹ́ mineral kírèjì kan èrò mẹ́ta lè bìí láti tààbẹ̀ ó dè ló bá yẹn èdí ń tù ata epo yíyọ tọ́bi tí ọbẹ̀ sí ẹ̀rọ tí wọ́n àmì tọ́bi tí ọbẹ̀ jẹ́jà tí wọ́n pa káàkiri náà ní 5000 gbogbo tí ó dùn ọba àpamọ́ ó dè ló bá yẹn ó ní twenty three two twenty three two yẹn ó lè ra ògúnfe ògúnfe sì ti pa fún ìkómọ tó bá rò ògúnfe o tó bá ti kọ ògúnfe ó di ṣètò náà ó ti ṣe kí ni ìjọba ó ti ṣètò náà tẹwàá rí ẹ̀ẹ́ ẹ̀ẹ́ kó la jẹ́ pé báwo yẹn wàhálà àti ẹ̀yìn nígbà <laughs> tó dẹ̀ mọ́ ní pé kí ni pẹ̀rẹ̀ bóòlù ọtí ti ẹran kó bá ti wọ nílé ni táàmù sọ nù ọmọ lọ rí bàjẹ́ kò bá a wù ọ tọ́lẹ̀ pátá kan ti kú tán ọtí gé gbogbo ẹ̀wẹ́lẹ́wẹ́lẹ́ ọtí kó sínú fírígà rẹ ìwà àtìyàwó rẹ ti jẹ díẹ̀ díẹ̀ níwájú ọlọ́run ọtí kí ni ọ̀fúrí ọmọríwọ́ níwájú tọ́lọ̀ ọ̀fúrí ọjọ́ gínú ọjọ́ mọ́ríwọ́ àmọ́ ẹjẹ́ àmọ́ tàrà wa sọ níwájú ọlọ́run ti fúrí àbọ́sọ́láwàtà bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àbáwàtà jẹ́ aládùúgbò rẹ̀ àwọn ọ̀nà abákìrùsọ àgbẹ̀mẹ̀sọ̀rọ̀ àríwá àrúwà ìlà àmì ẹ̀dùnmọ́gbà yìí ó sì kan oníbi àgbò ó sì kún ó sì kó sí ó àjẹ́wọ̀ ẹ̀nìkan sì jẹ́ àpàdà àpẹ̀mọ́gà ní wáyà rẹ̀ àá ẹ ti kó níbi ẹ̀rẹ́ ẹ̀nìkan sì yín yé ṣe mọ́gà ní àṣọ àkòrí ẹ ti wá tó yẹ ló fi ẹ pé ọ lè

wá gbé ó wá ẹran ní ah, mọ ah, ó dá ó fà So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.